نعم اللهم إنا نعوذ بك من الخذلان abẹ́olúwa kọ́mọ́sà ṣọ́wà nínú ìyẹyẹ ayé àti ìparun láyé bí àtijọ́ àkèyàmù. ìjìnà ṣíṣe كبيرة من كبائر الذنوب ẹ̀ṣẹ̀ ńláńlá ni níwájú Ọlọ́run ẹ̀ṣẹ̀ ńláńlá ni níwájú Ọlọ́run tó ṣe wípé gbogbo ẹnikẹ́ni tí àdánwò yìí ti bá ń bẹ lára ẹ̀ ó ní àwọn àwọn akébo sùn àtibọ̀tán tó burú èyí tó ní ṣe pẹ̀lú táyé èyí tó ní ṣe pẹ̀lú ti kọ̀rọ̀ sàárè àti èyí tó ní ṣe pẹ̀lú ìjọ kìyàmù nínú ẹ̀ òun ni wípé ìyá zina èyí lọ láyé kọ́mọ padà ìzákọ́ wàbálà amòrè kọ́mọ ní àwọn nǹkan kan tí ọlọ́run ọba tí ó yẹ ọtọ́ níbi aburú nǹkan yìí pàápàá jùlọ alifakar àìní ní àìkò ní ní máa ó lè ti ní bóyá níní náà ní fi ń ṣe fi ń ṣe bẹ́ẹ̀ náà ní kọ́lọ́wọ́n bọ́ gba àlàáfíà lára rẹ̀ kò fi àdánwò kankan kejìnà sólẹ́sìnà olùmọ̀ wa al-allamah Ibn al ẹ̀rí àlèmọ́ rántí àbí ká má sọ̀rọ̀ kan ọ̀rọ̀ àwọn olùwọ̀nyí pàápàá jùlọ sheikh islam ibn al-qayyim àtàwọn ọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ láwọn olùmọ̀tá ti ṣíwájú wọ́n ní òdìdí tíra kan àdá wọ́dáwà àdá wọ́dáwà gbàwọ́ lọ́mọ kéwú ká gbìyànjú ká kà yìí tíra ńláńlá ní tòótọ́ èèyàn mọ àtúbọ̀tán onídìnnà nínú jìyà ayé kó tẹ̀ tó kàn tó jọ àlùkìyàmà tí ànábì sallallahu alayhi wa sallam nígbà tó ṣe Isra wal Mi'raj àwọn oríṣiríṣi ìran èèyàn tí wọ́n fi hàn pẹ̀lú ìyàtẹ̀ wọn máa jẹ wọn kó tẹ̀ tó di pálkìyàmà òde. ṣe wá ní ìbéèrè tẹ béèrè wípé ìyẹn ti wá dé lẹ́wọ́ ń ṣe jìnnà wọ́n rí kọ́ọ̀dù ààrẹ. a ẹ wàá wò pé ṣé alukurani ní tọ́wé máa ṣe mọ̀rọ́jà rẹ̀ ní àbí mà kan ní aburú tí ń ṣe yìí ẹ̀rí pé tẹni yẹn lẹ́bùn yẹn ti di alimujahara lẹ́fẹ̀ ọbẹ̀ wọn tó kò sin dọ́lọ́wọ́ ṣòfò torí pé wọ́n ní ẹ̀fà tẹ́ bá ti rí yàn tó ti ń ẹ kọ́kọ́ wo aburú máa rìkọ́dù náà kódà nǹkan tí èyí ṣe ẹ̀mọ̀kan rìkọ́dù prógámù yìí abẹ́ rìkọ́dù báyìí torí kí ni pé torí téèyàn lè máa tún gbọ́ bóyá èèyàn sàǹfààní ń tí àpò dájú báwọn iṣẹ́ ni ọ̀dà nìsín èèyàn wá rí mùsù tí ń jẹun èèyàn wá ní mo fẹ́ rìkọ́dù mùsù yìí téèyàn bá pé lórí kí ló ń rìkọ́dù mùsù tí ń jẹun sí yọkọ lóyún ọba nìkan ṣe yọkàn máa gbogbo nǹkan yọkàn máa rìkọ́dù ẹ mọ̀ pé eléyìí kan wé ti àsìkò ààrẹ ṣùgbọ́n tí ń ṣe ń ìjẹ́sẹ̀ ni bẹ́ẹ̀ a lè kéé sẹ̀sẹ̀ torí pé nǹkan tí ń ṣe yìí akànrí pé ó sì ń bá sìkò ara rẹ̀ jẹ́ sóòrí mùsùlùmí jẹun rí ni tó fi wá di pé ó tún ń rìkọ́dù mùsù àbí kó dáńjẹ lẹ̀ fún àwọn ẹran àwọn ẹran jẹun àbí kó kàtá máa rìkọ́dù ẹ máa wọ pé àbí kó jò máa rọ̀ nísìnyí kẹ́hìn mélòó ló rìkọ́dù nínú òjò tí ń rọ̀ omi ò tún rọ̀ omi ò tún rọ̀ kí ni gbogbo tí èsì pé nǹkan kan èyí ò àwọn ènìyàn kan fẹ́ràn rà kí ló ń kí ni gbogbo ẹsẹ̀ǹsì yìí eléyìí ò fún wa yàtọ̀ ìyẹn wọ́n ń ṣe zina à mi ò tí ì mọ ẹ̀ tó sùn yàn débi eléyìí ó mi pé ó ń tọ̀ òun ti ní àyà tọ́ kí ló ń gbà rẹ̀ olúwa nìkan ló mà wọn alẹ́ lòmíì ṣe bẹ́ẹ̀ bóyá ó fẹ́ lo nǹkan yẹn against obìnrin yẹn àbí kí ló fẹ́ àbí kí lè fẹ́ sọ kí ni I don't understand mùsùlùmí sì ló ń tọ̀ kọ́dà àbí wọ́n ní bóyá mùsùlùmí ni àbí kèfèrí ni à eléyìí lé ọ̀rọ̀ ń tọ̀ ìmọ̀ràn tí yóò fún ni pé káwọn yóò súnmọ́ o eléyìí ti lọ kó parun yáyá ṣe mọ̀ pé yẹn lè máa ṣe zìnà ó ṣe é ṣe ṣùgbọ́n táyà rẹ̀ ń já tẹ́rù ń bà ó sì ń tọrọ àforíjì lọ́sọ̀dọ̀ ọ̀dọ̀ irú ẹni báyìí èyí sì mìíràn kan wípé ó ṣe é ṣe kí ṣètáni ò padà yà lẹ́yìn ẹ̀ torí pé ó gbé pín tó ń ṣe yìí òun kò fẹ́ kẹ́nìkan káwọn mọ́ bẹ́ẹ̀ ayé ẹ̀kọ́ ń sá ń gbìyànjú inú rẹ̀ sì ń bàjẹ́ bó tẹni tó gbé rẹ̀ ti ń ṣe báyìí àbí tó tó dẹ fóònù kalẹ̀ la ilaha illallah tọ́ ọ̀rọ̀ ilé yìí ti burú o ó sì ń lo kó parun á mà bẹ̀rẹ̀ ọ̀hún bá ní bí bá rírú ẹni bẹ́ẹ̀ kí yẹn má fi lẹ̀ o kí yẹn tètè pè àkíyèsí àwọn èèyàn torí pé ibi tí ń lọ yìí ọ̀rọ̀ rẹ̀ ti fẹ́ di pé sékè àbórípé kan rẹ̀ lòún ṣe ni bí yẹn bá ti dé lẹ́bù nítorí wọn bá ṣe léwọ̀ tó bá ti rí lẹ́tọ̀ ó ti kó nínú mùsùlùmí o because iṣẹ́ ẹwọ́ rẹ̀ yìí ti ń jọ pé kórì kò rí láburú mọ́ tọ́ èyí tó tún wá lọ́mọbèrè ni pé ìyàwó rẹ̀ àbí ìyàwó kọ̀ kalẹ̀ ìbéèrè kakọ béèrè ni pé títa bá ti rẹ́ni tí ń ṣe báyìí tó ti tó lẹ́bù kí ìyàwó kọ̀ àà eléyìí ò túmọ̀ sí ti bóyá kí ìyàwó ọkọ̀ tó bá ti pa sọ pé ìyàwó sì ṣègbìyànjú wípé ọ̀nà wo ni ó fi yóò ké gbàjarè yóò ké sáwọn afáàkan ni yóò sọ fáwọn òbí rẹ̀ ni yóò bára jẹ́ ni ṣùgbọ́n tó bá jẹ́ pé ìyàwó yìí náà òun náà wí à ah, mi ò lè torí ẹ̀ òun lọ́ mọ̀ àbí kó máa ní ah, ọkọ òun tẹ́lẹ̀ nǹkan kan ká lẹ́nu tẹ́lẹ̀ tó ẹnu rẹ̀ ti fẹ̀ níbi tí nǹkan wúrowúro àjẹkóhun náà jẹ́ sẹ̀rí ká rẹ̀ òun náà ń kún lọ́wọ́ níbi iṣẹ́ bú yìí ṣùgbọ́n kìí ṣe pé àwa sọ pé tọkọ bá ti ń ṣe dùn náà o dandan kíyàwó ṣe kí ni kó kọ̀ rárá o nínú sẹ̀ríà ọlọ́ kò dé lẹ́wù yẹn tàfíà bá rí pé ń tàn òun ti kó ní mùsùlùmí lóko gẹ́gẹ́ bá a ti sọ lákọ̀ọ́kọ́ pé kí ló rí jìnnà síná wọn ní òun ò rí pé ìkàn ìgbà wọn ló tó débi kíkọ wọlé ilmu inda Allah náà. Thank you. 对于我们公司的话，属于这是一个创的，我们两个上完方面，然后就那个，然后他这个我们都讲了，就是我们我们哪些新分享，那我们觉得我们我们已经看到了嘛，对，那我们这个一个哪个的？那，question 都不如。 kí ẹrú ọlọ́run ọba yìí kó rán màmá wọn àwọn ọ̀lágbára wọn á rí àwọn kan ṣe agbátẹrù láti ran wọn ní maka ọwọ́ àrí wípé màmá tó bí òun lọ́mọ òun fẹ́ ṣe dáadáa fún wọn nínú tí ń wù ìyájú náà ni pé àná ẹ̀ mọ́ mi lára àpá ọlọ́run ó bọ̀ láti rí àràpá yìí náà báwọn ìyá yẹn ti máa wí nù. bí ọba Allah tọ́ba wa mú yọ̀ǹda yẹn wá lọ́nà bòmí òun náà ti lọ ó sì fẹ́ fi ṣe dáadáa fún màmá rẹ̀ à ipò màmá tó bẹ́ẹ̀ lọ o torí pé kí ni ó ti wò ó pé ọlọ́wọ́n mú wá òun sì yọ̀ǹ ó lè jẹ́ pé òun sì ń gòkè lọ ni bọ̀ ìyá ń ṣe kí ni ìyá ń sọ̀kalẹ̀ bọ̀ ó sì fẹ́ dùn ìyá ń nú bẹ́ẹ̀ náà ni tó bá ṣe kóun ló padà ó pé a kóun sáṣẹ ọkọ lọ náà àmọ́ tètò ti yá ìyá gan lè bínú sí pé ẹ̀ẹ́n tí mo sì ń sọ fún ọ látijọ́ yìí ó ṣe ṣe tíya mi kó di ọgbẹ́ nínú ẹ̀mí ẹ̀ kọ́mọdé gbé mára pé a irú wọ́n sì wọ́n sì ó sì kéré irú ẹni báyìí kò sí nǹkan kan lóòótọ́ ń jẹ̀rán ń fi wú òun náà àmọ́ tó bá lè sacrifice rẹ̀ pẹ̀lú ẹ̀mí òdodo kò sí nǹkan kan ẹnu mọ̀nà táwọn kan fúnru ẹni bẹ́ẹ̀ kó wà very sure pé séyà ní àlàáfíà tó lè lọ́mọ́ka o tó bá di bá àlàáfíà ìyá ò gbé kọ́mọ wéṣì rẹ̀ o kọ́mọ wéṣì ẹ̀ torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà míì kankan ẹ̀rí káwọn náà sáà sáà lọ nílọ iyì náà ni wọn ò gbọ́ kínní yẹn yé tó yàtọ̀ sí pé èèyàn ṣàlàyé fún wọn wọn gbọ́dọ̀ mọ̀ pé nínú májẹ̀mú tó ṣe ájì lọ́rùn àyàn aláfíà wà bẹ́ẹ̀ o iṣẹ́ náà ti gbọ́dọ̀ ṣe lọ́hùn àfi tó bá rẹ́ nìkan fìyálé lọ́wọ́ ẹ̀tẹ̀léyà abóhun náà sì ní ìgbàláyé wà kọ́dà nígbà míì ó tún ṣe kó àwọn tó bẹ̀ wọ́n yìí tó máa di pé ah, ó sì lórí ájì yìí màmá ọ̀dà ìwà tí màmá ẹ̀ wà lọ àìmọ irú ẹ̀ tó bá gbé fún màmá but kó wà very sure wípé sálàfíà màmá gbé wallahu alam náà. Thank Àmín.